بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين أدكني يا الله أدكني يا الله أدكني يا الله إنه وجيعنا إلى أقل رمضان Ramadan náà ló wá fi súnmọ́ yìí ìtọ́lọ́mbà ti ní èyí ó di àsìkò rẹ̀ kìí fẹ́ ṣùgbọ́n ìgbé yọ̀rọ̀ ní dásìkò rẹ̀ tí máa ń jìnà sí kékeré ni kọ́lọ̀ dáàbò tó jẹ́ kí ọba wa láyé láàyè ní ìrọ̀ra ó sì gbígbà ìrọ̀ fún wa ọ̀la tóbi ọlọ́run láàánú rẹ̀ ẹlọ́dún kí ni ẹ̀yin sàwọn àti ọ̀rọ̀ àdíkàlẹ̀ àti àwọn ìlú náà ṣe mọ̀ pẹ́lẹ́ ẹ̀sìn tó dé. ọ̀rọ̀ tí wọ́n ní kí á sọ̀rọ̀ lórí òun náà ni ṣàrọ̀ àbí àṣìyàn jẹ́ àtúntà rọ̀ yàtọ̀tọ̀ sí àtúntà ń lò tẹ́lẹ̀ ilé ayé ti ń dára wọn ọ̀pọ̀lọpọ̀ ń tó tó sí àwọn ọmọ òde mi kódà nípa àlámọ̀rí ẹ̀sìn ó ti di tí ó di ọ̀rọ̀ àyàfi ẹ tí ọba ní ìrìn bí wọ́n ti sọ pé àtìyámù jàdínlẹ́tò bí o fi net kó o wò ṣé ìwé tí a kọ lórí ẹ̀wọ́ àbí òsì ṣé ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí ẹ̀wọ́ àbí òsì ẹni tó bá ti ń fi ọ̀rọ̀ kan rọ lójúmọ̀ lábẹ́rẹ́ ẹ̀sìn ìwọ́lẹ̀ lórí net AI àti business intelligence tó fi hàn sí lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá wà nínú ìgbàgbé ọmọ ìgbé ibi tó kù sílẹ̀ ibi tó kù sílẹ̀ olúyẹ̀wò ẹni tó wà ní ìgbà yóò tó káfàáyé àtàrà ẹ̀. ọwọ́ ní àdúgbò àdúgbò ọ̀sán ọ̀la àìwòsánlá nígbà tí ń sàlàyé ọ̀la ìbẹ̀ fún ààwẹ̀ ọwọ́ àpẹẹrẹ pé àṣìyá mọ̀tún nìyẹn àwòkọ́ bá gbà ìdáàbòbò yọ̀dọ̀ fún ọ. látara abẹ́yẹ onáàgbé àfihàn jòmùnẹ́tò ètò jàmùnẹ́tò jòmùnẹ́tò àwẹ̀ àwà bí àwà lọ́jọ́ fún ọ àwà tí wọ́n lò lójú ogun níjọ́ ọ̀rọ̀ tí wọ́n mú ọkọ̀ lọ́wọ́ tí wọ́n sì kún àwà sí ọwọ́ òsì pé àìmọ̀ tí ọkọ̀ mi bá ń bọ̀ káàkọ́kọ́ báyìí àrọ̀ àbí àti ara àwàyé onídàájú àdìjúnilá àfihàn jùnilẹ́tò láti rí àdìkàlẹ́ sọ̀rọ̀ máa lè sọ́dọ̀ rẹ̀ ààwẹ̀ ìdáàbòbò lọ jẹ́ fún ọ a sọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala àwọn ilé tó náà ò sì sọ ibi àfihàn jùnilẹ́tò ibi àwọn tọ̀fẹ́ báyìí nínú òkùnfà tí ó jọ wà nílẹ̀ ọ̀nà wa ni àwẹ̀ yóò fi jẹ́ òkùnfà àjẹ́nà wa a sọ̀rọ̀ lórí ẹ̀ dúkìá wa nínú kùnfà àti hadith ibi àwẹ̀ ọjọ́ òkùnfà àjẹ́nà wa a sọ̀rọ̀ lórí ẹ̀ ẹgbẹ́ ọlọ́run bá sọ ibi تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون الجنة ọlọ́run bá dìkọ̀ ọlá nígbà tí wọ́n fi àwọn ẹni rẹ̀ síbẹ̀ lọ́jà ìjọba nínú wọn yọ́ ma wá sọ fún wọn nínú àjẹ́nà yìí pé kíkà ìjẹ̀nà pìlẹ̀ ní orí fòwọ́rá yóò máa tuntun ìdáàmẹ́lú eléyìí ni ọgbà ìjọra àjẹ́nà tó ti pé ẹ̀jọ̀gún ẹ̀ ní sábà bí iṣẹ́ ẹ̀rí tẹ́ ẹ̀ ti fi síwájú lọ́bàá ẹ̀jọ̀gún ẹ̀ yẹn gbé kò sí àgbẹ̀ náà fẹ́ iṣẹ́ ẹ̀rí lè yóò tó tọ́nà ń fẹ́ àgbẹ̀ náà dẹ̀ tọ́kọ wá láti àwọn amúlùmí òkúdọ lórí gbígba ààwẹ̀ rọ̀mọ̀bán. ọlọ́run bá dìbò láńsọ nípa àfẹ́ ìdíbí yá ayọ̀ ìjẹ̀bí ìnà tó ti bá àlẹ́ ìfọ̀rọ̀ síyámú káwọn tó ti bá àlẹ́ ìjẹ̀bí ìnà ọ̀dún fún làálẹ̀ fún tẹ̀tẹ̀kù. ọkọ̀ ìfáàtì kan lórí ayà yẹn tí mo fi sí wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ó sì lọ ó fi dórí mi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five inch mo rí ìtòrí àyà rẹ̀. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله يا أيها الذين آمنوا ìtumọ̀ ẹni pé àlẹ́dínà àmọ́nà bí i sáádà ti wọ́n ẹgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ láàyò àwọn tí wọ́n nígbàgbọ́ sí iṣẹ́ kí ànábì mú wá iṣẹ́ rẹ̀ tó mú àkọ́kọ́ náà ní kọ́hán tó tó wá sí àdíìsì rẹ̀ sọ̀rọ̀ láàyò sọ́lá ní ọlọ́run sọ pé ayọ̀ àlẹ́dínà àmọ́nà àwọn tí wọ́n kọ́kọ́ kú nú ẹ̀ mọ́sìlì méjì ń pa rẹ̀ ní àwọn àbí àlẹ́bí wọ́n sọ̀rọ̀ láàyò sọ́lá àwọn tí wọ́n gbà yìí ọlọ́ọ̀bà ọba òdodo ní tí wọ́n sì gba iṣẹ́ sálẹ̀tọ̀ sálà mú tí wọ́n gbà á gbọ́ tí wọ́n sì kù lẹ́yìn ẹ̀ ẹ yóò sọ bá ní lọ́kàn yìí pé mo sì nù lẹ́bí là àmọ̀ ní oṣù kékeré lórí ìgbàgbọ́ wọn tí wọ́n níbi òjijì ọlọ́run àti ẹ̀rí tó ń lẹ̀ lórí ẹ̀ ní ìgbàgbọ́ àwọn tó tẹ̀lé wọn náà lórí lórí títí títí gbogbo adọ́dọ̀ tó wọn náà nìyẹn làánà ìjọ fún mẹ pẹ̀lú àṣẹ tọ́lọ́run ibi tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ ọ̀rọ̀ àánú ẹ̀ tọ́lọ́run bá ń tò nínú ayé àyè ibi yá ayọ̀ lẹ̀bí nà ámánú kúrìbà àlẹ́kùn ìyá ọlọ́run ní òun ti fi àwẹ̀ lọ́nà ìrẹ̀lẹ́ yìí lórí ìjọba ní èdè lárúbáwá a máa jẹ́ kí èèyàn ọkọ̀ ọ̀gbọ́n a sì máa jẹ́ kí èèyàn ó sì nà lọ́rọ̀

ọlọ́ọ̀ni sáàrù Ramadan àti lọ́rọ̀ yẹn ní lórí ẹ̀ kẹ́ máa gbà wẹ́ nú ẹ̀ ká máa fi wà á lẹ́nu lẹ́bí ìlànà ọ̀gbìnkù bá a ti ṣe ṣe ń dí ọ̀rọ̀ yẹn lórí àwọn tó sáájú yìí kí ni tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn tó sáájú sọ̀rọ̀ Ramadan ni àbí àwẹ̀ àwẹ̀ lásán ni ń bẹ fún àdúgbò ń gbé ọlọ́run ọ̀nà ní pé àwọn ọlọ́run gbé àwẹ̀ Ramadan ṣùgbọ́n àwẹ̀ pàwápọ̀ pẹ̀lú wọn àwọn náà ń gbá àwẹ̀ sí wọn ní ìlànà lọ́nà ọ̀rọ̀ àdìpẹ́ láti fi ilẹ̀ ọlọ́wọ́ sí ẹgbẹ̀rẹ̀bí na àmà òkútù àdéhùn ìyá kama òkútù alẹ́lẹ́bí tó kọ́ láàrín ẹ̀fún ìdọ̀dọ̀dọ̀ ìdí abájọ táàfi bí àwẹ̀ kalẹ̀ fún yí láàrín tá a bá jókòó sí yọ̀ọ̀kọ̀ wà ní àsìkò tọ́kọ̀ lórí ọlọ́run sọ pé àwẹ̀ tó ń gbé kalẹ̀ yìí kẹ́lẹ́ bá ní tẹ́kọ̀ wá ní tẹ́kọ̀ wá ní ìsáàlà àdúgbàfà àlà látara wákọ̀ sáàmù sí àlùwọ̀ọ́yà àlùwọ̀ọ́yà ní ìdáàbò láti lè wà kọ́ ọmọdé yọ tẹ́kọ̀ wá kódà àwọn nínú sọ́ọ̀rù sọ̀rọ̀ pé wá wá ní tẹ́lẹ̀ orí ilẹ̀ sọ̀rọ̀ yíyà òkèlè fẹ́ wá àyùbẹ̀kọ́ ọ̀yà àyùbẹ̀kọ́ ọ̀yà méje lágbára wọn jẹ́ ìdáàbò kódà àwọn a máa tún sí káàkiri tó nípa tó lórí rẹ̀ láti jẹ́ ìdáàbò òkun tó náà jẹ́ àyùbẹ̀kọ́ ọ̀yà. ìdáàbò tó yẹ kí ni àwẹ̀ jẹ́ àkọ́kọ́ jẹ́ ìdáàbòbò tí ó pa ọlọ́run àyíjọ láwọn àwọn àyíní ìgbẹ́nu Quran àyíní jù ọlọ́pàá tó pé wọ̀nyí káàkiri òkú òun àwọn ọ̀nà ọlọ́run sì lọ ara ẹ̀ fún yín wọ̀nyí káàkiri òun ọ̀hún ìkú ìdàgbà ọlọ́run àyíjọ lá ó ń fi ara rẹ̀ kí lọ́ọ́ fún yín àìmọ́ náà ń dúró àìníbẹ̀rù ọlọ́run tó ní máa dé èèyàn lẹ́bẹ̀. ọba arántí ọlọ́run tí ọfẹ́ tẹ̀sẹ̀ sí. ọba arántí ọlọ́run kí lọ fẹ́ gà lórí obì olóbìnrin tó ọfẹ́ ti sì náà ẹni ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ rẹ̀. ọba bẹ̀rù ọlọ́run kí lọ fẹ́ máa jẹ́ ń jọ́mu pẹ̀sì dúkìá rẹ̀. ní ti àbùsí wọn bá níbẹ̀ rọ ọlọ́run lọ síwájú ìjọ sí ìjú òkùnkà làkẹ́ rẹ̀ jẹ́ síbẹ̀ rẹ̀ lọ́n bá ń bẹ fún ọdún ọbẹ̀ máa parọ́ sí òtún wá jẹ́ sí pé nígbà tó bá fẹ́ sọ tó bá fẹ́ parọ́ gan náà lóòrùn bẹ̀rẹ̀ wọ̀ láì lóòrùn mọ́gbọ́ra ìdíta yẹ lórí ìtàdé ọlọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀

àti èyí òkú lọ́rọ̀ ọba tí ń dára ọlọ́run ọ̀sùnká dára ní ọkọ̀ alẹ́ fún ọ̀làdùn ọ̀làdùn rẹ̀. ẹn tó ní ìṣe lójoojúmọ́ ní gbogbo àsìkò tí ò jẹ́ ẹnìkan tó ti dúwẹ́ يسأله من في السماء والأرض كل يوم هو في جعل وسيأتي من طبعا لو كان يجوز بالغرام ta ló jẹ́ pé ìyẹ̀bí ọlọ́run kò sí. wọ́n bá ń sọ̀rọ̀ ìtọ́lọ́jọ́ ìyẹ̀bí yóò forí ra rẹ̀ mẹ́rin ló fi òde ní owó tọ́tọ́ ló fi òde ní owó tó yóò forí ra rẹ̀ mẹ́rin. inú ọlọ́run tó máa dùn sí ọdún pọ̀ ọmọ tó òun lò ní nígbè láti tó kó òun sọ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير gbogbo ń tá aláàmì olómi ọwọ́ ẹ̀ lọ́wọ́ ìgbìmọ̀ ọ̀fẹ́ tó rọrùn أقول يقول الله يا رب إن تركت شغله وابن آدم في يسأل الرب Ọlọ́run bá máa bínú bí ọjọ́ ọ̀bá tọrọ ọ̀gá lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n máa lẹ́gbẹ̀ẹ́ Ádámà, nígbà bá ń tọrọ ọ̀pọ̀ ìgbàgbẹ́ náà Tí wọ́n lè ti tẹ́lẹ̀. Ẹwà máa gbẹ́gbà rẹ̀. Àìkún orí ẹwà. Ẹgbẹ́ bó dọ́kùn.

agbọ́dọ̀ fún ọlọ́run àyẹ̀wò láyé òkú tó tá a bá ti fi lọ́wọ́ tó tó yóò jẹ́ ká wọn ká fún ẹ̀fẹ̀. ìwọ́tọ̀ wá àyè bí mọ́ra oúnjẹ ń wù ọjẹ òdí díẹ̀ omi ń wù ọmọ òdí díẹ̀ aya rẹ ń bẹ lé ẹgbẹ́ rẹ onínú àwẹ̀ láwà èyí tí ìsáyà rẹ tọ́ ọmọ bọ́ pálá náà tẹ́lẹ̀ káwé òdó dé nígbà òjìlú àwẹ̀ ọlọrọ anyị ìlú ní ìsìn lẹ́yìn àwẹ̀ lọ́wọ́ ajáda. kí ó túmọ̀ sí tó ṣe òun nítorí ọlọ́run yóò jẹ àwà fún ọ yóò jẹ ìsọ fún ọ àwọn yóò jẹ ìsọ fún ọ ma ọlọ́run tó ní ma ọdún wọn wá nínú àdíkà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán láàrin ala àgbẹ̀ nígbà tí Ramadan bá ti wọlé ní báyìí tọrọ àkọ́kọ́ tó wọlé náà àwọn àwọn inú àtọ̀gá wọn náà ọlọ́run nìkú owó tí wọ́n tẹ́kẹ́tẹ́kẹ́ oríṣi àjọ ti bẹ́ẹ̀ inú òrìrí ayé ó ti ẹ̀ka àwọn òkú ti onímọ̀ bá àti ẹ̀kú jú báyìí ààrùn tí ẹ̀kọ́ ti wọlé ṣùgbọ́n a rí wípé àtẹni ọlọ́run àtẹni ìtẹni ọlọ́run kálukú mọ̀rọ̀ mọ̀tá yàtọ̀ bí kálukú bá ti lè kó sojú kòtò lórí ìbáàdà sínú ọ̀rọ̀ mọ̀tá yóò tún máa lérí tí wọ́n fi rọ̀mọ̀dán bá lọ wọ́n tún máa bá lọ bẹ́ẹ̀ lọ yọrọ ni nígbà rọ̀mọ̀dán mi bá di mẹ́rọ̀ tó fi á kéde yọ dàbí àpò rọ̀mọ̀dán. ajẹ́kùtù kọ́ ni pé sófìyà ti sọ̀rọ̀ yìí wọ́n ti di àwọn ìṣòro ti di wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó rọ̀mọ̀dán. àwọn afá àgbẹ̀ yìí pé tẹ́kù mẹ́rin báwọn ìjọ nínú ẹ̀dẹ́sẹ̀ wọ́n ní kò mí o tó wọ́n ní dẹ́sẹ̀ o ṣùgbọ́n yóò wà ní ajẹ́bí àfihàn tòun lẹ́tọ̀ ìgbà àwẹ̀tọ́ wá gbà yọ́ máa jẹ́ ìdáàbòbò fún ọ fún òbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ àfihàn tòun lẹ́tọ̀ àwẹ̀tọ́ bá gbà lọ́jọ́ òkùnfà tó fi wọ àjẹ́nà ọlọ́run ọlọ́ni làálẹ̀ fún tẹ̀tẹ̀bù kẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀bẹ̀rù iná واتقوا النار التي أعدت للكافرين ọlọ́run pa iná ìlékè ilé ẹ̀kún ní àwọn kábìrì àtàwọn kan nu àwọn amóbìnrin tí a dẹ́sẹ̀ ọlọ́run tàbí bí ẹsẹ̀ wọn fún wa wọn kọ́kọ́ lọ ní náà kó tó lọ bá jẹ́ náà ọlọ́mọ ti jà bẹ́ẹ̀. pẹ̀lú àwẹ̀tẹ̀ ń gbà ẹ̀rì tẹ́kún wa yóò jẹ́ ká ẹni tí ìdáàbòbò fúnra yín kúrò níbi iná ìtàtí ìlú ní wọ́n fà tí ọmọ ti ń dẹ́sẹ̀ àti gbígbàgbé ṣẹ̀gbọ́n lọ́jọ́ ibi àdébò sọ́nà náà àyọ̀sọ́nà tó lóye rẹ̀ náà àdébò ọ̀nà lọ́rùn mọ́ fìyàn sí nínú ṣẹ̀gbọ́n ọ̀nà tí ìyẹ́ ti rí nínú àádọ́ tó ti rẹ̀ ti dẹ́nu. òṣùmọ́ rìn ní ara ọmọ ẹ̀gẹ́ ènìyàn lẹ́jẹ̀ sí rìn ní. òjò ọ̀dẹ̀ ń bá gẹ́gẹ́ ọfẹ́ kó o gbé ìgbésẹ̀ tí ọ̀dà ọ̀dẹ́sẹ̀. nígbà ọlọ́run tó lọ fún wọn pàṣẹ ìyàwó láti ọ̀rọ̀ ìdílé ẹ mọ̀ tó mọ̀ sí ìlà. ìdúmọ̀ ẹni pé ẹ mọ̀ tó mọ̀ sí ìlè tàbí ẹni pé ẹ̀rọ àdébẹ̀ wà dé. ìtọ̀ ọba akéde sí bóòlù ti dájú bẹ́ẹ̀. inú àdéhùn kan kà rọ àwọn ẹ̀ṣẹ̀ yìí bí ọba ọlọ́run ni ifá ọlọ́run ni àlùmáhárì mùsùlùmọ̀ ifá ọlọ́run ni ifá náà ni ojú ẹ bá ṣe kalẹ̀ tẹ́ tẹ́ tẹ́ ṣe ńlá nìkan ibi ẹnìkan kọ̀ọ̀kan kan lọ wọlé wá wọlé kọ̀ọ̀kan kọ́ ọ́lá yín ifá ọlẹ́ ṣe kalẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ yìí ifá ọtọ́ ọlọ́run ká máa jẹ́ mbẹ́ léṣe bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọdún mímu bẹ́ẹ̀ náà ni ọpa mọ́túnmá ìjọba mọ́ ọpa rọ́jì rẹ̀ sí wọ́n fi ẹ̀jì èkì yá bọ́ọ̀lù ilé rẹ̀ wọ́n máa èkì. àwọn olóṣèlú lára kí a fi ń bàjẹ́ títí dìde. Irọ́ burúkú wọ́n sọ mí lẹ́nu wọ́n ìdí olórí ẹni mo ti wá ní ìlú wọn kọ fáwọn ti ṣe ó lé àwọn ti ṣe díẹ̀ mẹ́ta mo ti ṣe lórí rẹ̀. wọ́n kó wá bílíọ̀nù ní ọ̀ka ẹ̀kú tí ẹ bá náwó ọ̀rẹ́ bílíọ̀nù tó ti tó. irọ́ burúkú irọ́ burúkú ìdí ń bá yé jẹ́ ìdí ń bá lù jẹ́. mọ́tò máa lè lè kó bẹ́ẹ̀. obi tó ọba ti ń bá chaati lórí fóònù ìfìtìráàbù sí náà sí ìtẹ̀lẹ́tọ̀ rẹ̀ ọwá ní chaati lásán ìjọ ń tọ́ra rẹ jẹ́ bá rẹ̀ ti ń bẹ lọ́kàn rẹ̀ ń bẹ lọ́kàn náà ìjọ tí ìjọ ìjọ tí dé. àwẹ̀ yìí ni ẹ́ẹ̀bì ní sẹ́kúwá máa sá fún ìjọ ọ̀dà ibi ọ̀dà ìtọ́ ọba wá sí inú àwẹ̀ òtùmọ̀ ìfi tọ́ bá sí lẹ́yìn àwẹ̀ òtùmọ̀ bọ́ jẹ̀bi torú sí anú àwẹ̀ tó sì rí dé kí ló mú ọmọ sí ayé ní àwẹ̀ kó bí bàjẹ́ kó bí àìdá ẹ̀sọ́ra fún iná wúwẹ̀ látara àwẹ̀ tẹ bá ń gbà ẹ̀sọ́ra fún ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tọ́ta kú yọ́wọ́ mọ̀ tùdìzà látùdìzà látùdìzì lọ́sùn àlọ́sùn ṣe àtà ìbẹ̀rù ojú àjíǹde ọ wà látara àwẹ̀ tọ́lọ́ntọ́lá ìlú ìfi wọ́n tọ́ta kú yọ́wọ́ mọ̀ látùdìzì lọ́sùn àlọ́sùn ṣe àtà olùkẹ́kù wà mẹ́rin ẹ ṣọ́ra fún ọjọ́ rẹ̀ tí ń bọ̀ lẹ́mìí kan fira rẹ̀ láti gbé ẹ̀sẹ̀ ẹnìkejì onírò ẹnìkan lọ́rọ̀ jọ ẹ̀dá fún bàbá mi ní àti mi ní olóòsùn mi ní kálukú ọ̀rọ̀ dànù kálukú ọ̀rọ̀ dànù tí ò sí ẹ̀lẹ́ fẹ́ rí ẹnìkejì wà ń tẹ́jú òṣùpù kọ́lá tó ìlà ọlọ́run ní ẹ̀mí tó bá ti lu ẹrù ẹrù ẹ̀ṣẹ̀ tó ti wọ̀ ọlọ́run láti kìyàmà tó bá ti alásùnmọ́ rẹ̀ alásùnmọ́ wò ní dá lóhùn ló fi lé ọ̀nà tí wọ́n tí wọ́n bá tó dá inú àdìsí àrẹ́bí ọ̀sọ́lá láàyè ọ̀sọ́lá ó ní ẹran tí péjú àti ilé ń bọ̀ kíkà ikú ọ̀jáde ní òun ọmọlúwàbí tí ò ní wọn kẹfẹ́ rárá pẹ̀lú àdọ̀dọ̀

tí nǹkan mi bá ṣẹlẹ̀ láàrin òru ẹlòmí ò ní mọ̀ tí ó fi jáde òru fọ́fẹ́ ẹ̀mọ̀ bọ́pátá ẹ̀mọ̀ mẹ́rú ẹ̀mọ̀ mọ́rò ó ti ṣẹlẹ̀ gan dé nǹkan láàrin òru ní àgbẹ̀ lára jábá ìgbàmọ̀ sí ẹ́ obìnrin jáde orí rẹ̀ ó jáde wọ́n ní ẹ̀mọ̀ wọ́n rú ẹ̀mọ̀ mú asọ́kúnra ó tó padà ní lọ́pàá sọ́kúnra ẹ̀kejì lọ́jáde báyìí ọkìjì wọ́pọ̀ òní ní nǹkan àgbàgbà omi ìṣẹ́ wa sọ fún ìyẹ̀dọ́ gbogbo ayé ìgbé ọ̀gbọ̀n yẹn tẹ́lẹ̀ àtọ̀lẹ́ ìgbé àpáyẹ̀ ìyẹn kọ̀kọ́ tó lẹ́sìn ẹ̀ tó jáde táàmì àdìgbì àmọ̀ náà lọ ìtọ́wá wà lálẹ́gbì àmọ̀ ó lè jù bá ń lọ àwọn onígbòrò náà bàbá máa ń bọ́ wa oníwà àwọn olùlẹ̀ aṣírí àbúrò àkùnrin àmúrin ìdá àdùn ìyàwó náà á dáhùn bí mi ti sáà ẹ̀rọ jẹjẹ tó lè jù iná lè jọ tẹ̀lẹ̀ tó ní àlèkì àmà ṣùgbọ́n gbàgbó ní ó dùn wá lé pọ̀jù nígbà tí a bá sọ ọmọ Abdulrahman bọ́dúwájú ọ náà ṣe láàrin gbogbo èèyàn ìfàyà ojú bá gbé ha kí ni mo wà jáde lọ وحول الحشر أضع كل أمر إذا دعي ابن آدم بالكتاب وأيضا كل صالحة أتاها وسيئة جناها في الكتاب ìjọba yóò rí sí ọ̀la yìí gbogbo nǹkan kéékèèké tó àti tó kéré ní ìgò níbi fọlọ ọmọdé rẹ ọba nù rẹ. ẹ̀ńtọ́ ọ̀sánwó fún tó fún chéńjì rẹ̀ tọ́wọ́ akú fífi náírà tó wọ́n pé òun ọba nù sí àlàyé ìyá ń bẹ ọjà ní ìdí fífi náírà lóòrè yóò àmọ́ ọjà ọ̀la ní fífi náírà tó ra àgbàdo lẹ́yìn ọlọ́ọ̀ni ọba pé àmọ́ ẹ̀yìn ẹlẹ́yìn fún un fifty naira ọ̀gá kó tó wá máa lọ olùdíjì fífi náírà kó máa mọ́ bẹ́ẹ̀ náírà kó máa mú lọ ká jùlọ ọ̀wá jẹ fífi náírà rẹ̀ mọ́lẹ̀ lọ. káwọn èèyàn níwọ̀ lọ́rùn jẹ́ ju kó níwọ̀ èèyàn lọ́rùn ara bọ̀ bẹ̀ wọ́n lọ. àwọn tẹ́lẹ̀ tí tí ọmọ tí òní nìyẹn ìbẹ̀rù torí ẹ̀rọ jẹ́ pé àfìyàmù ju ìlẹ́tò àwẹ̀ tó fẹ́ gbà yìí bí a wà ní ìdáàbòbò níbi ìsọ̀rí àfìyàmù ju ìlẹ́tò àwẹ̀ tó fẹ́ gbà yìí nínú ìpàdé òjò kan wà ní ẹ̀nà lọ́lọ́rọ̀ tàbá tún kọ́ wá bọ́ sí abala wípé orin tọ́pọ̀ ni ọlọ́ọ̀bá yìí pé láti sínú ọ̀nà báyìí àwọn atẹ olóore pọ́pọ̀ lọ́nà ọba àlejòlá ló ti sínú Ramadan kọjá pé tá a bá ń ṣe yóò tún wá lọ́lá ju kásí ní àwọn òṣèlú lọ. nínú ẹ̀ ó la àwẹ̀ tá a fẹ́ dàmú gangan òǹgàngán lẹ́yìn kọ̀lẹ́rù Ramadan ìmọ́lọ́lọ́kan wá gbọ́dọ̀ lò tá a bá ń retí retí àbájáde dáadáa lórí iṣẹ́ yìí tá a bá ti lọ́dọ̀ ọlọ́run lórí pẹ̀lú májẹ̀mú gbígba iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́yìnbó sí ìmọ́lọ́lọ́kan àbàbá wa inú síra àti wọn kọ́ wa mọ́kìlì àgbọ̀rọ̀ ọ̀dọ́ pé àgbọ̀rọ̀ wá yìí ní alẹ́ ìmúkẹ̀lẹ́ lẹ́nu tẹ̀sí ìlú máa yìí tí ìbá ti ká bẹ̀rẹ̀ bọ́ wa. Àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ lórí ẹni tá a ti la ìwọ̀ wọ́rùn lọ́rùn. Ìwọ̀ pé o ti bàlágà tó o bá ti ṣe dáadáa. Wọ́n kọ́ ọ́lẹ̀ láti tèlé. Tó o bá sa ìjà wọ́n kọ́ ọ́lẹ̀ kò mọ́. Àtọ́lọ́ báwọn náà lórí jẹ́ ọ̀lọ́. Wọ́n kọ́ ọ́lẹ̀ tó ń sákàdá rẹ̀ àkọ́kọ́ tó tí ọ̀rọ̀ yà lórí ẹni ní ẹ̀fẹ́ yà lórí tẹ̀sí òfin máa ń yí. inú gbọ́dọ̀ táwọn àgbàlagbà máa ń lò òun náà ni wọ́n máa sọ pé iye kúrò ìgbàgbọ́ rẹ̀ iye kúrò ìgbàgbọ́ rẹ̀ tẹ̀sí òfin máa ń kí máa ń àti ọjọ́ tọ́lá làbíà tó yẹ kúrò gbogbo rán rán lọ́wọ́ lára ìgbàgbọ́ àwọn èèyàn míì wèé tẹ́lẹ́sì ìsìláàmù ni àjẹ́sì ìsìláàmù tí wọ́n ṣe dáadáa tí wọ́n yẹ kó nú àlámọ̀rí jẹ́ ilé nǹkan àkọ́kọ́ tọ́jú ọ̀nà ìlú yẹn torí ẹ̀yẹ wọn fi sọ wípé àwọn ẹ̀kọ́ kọ ọlọ́run nípa ẹ̀tọ́ fi ń gbé ọgbà ìsìláàmù nígbà òdodo àti olóògbé tó ti ìdìbò aláìsí ọ̀dọ́ ọlọ́run kí ló mú jù fọ́gbọ́nà ọba àlèyé máa lọ sàfihàn ìgbàgbọ́ òdodo tó ní kúrò. tọ́ bá ti ní ìgbàgbọ́ òdodo tó ní kúrò má jẹ̀mọ́ nìyẹn ló fi gba gbogbo tẹ́ ọba àgbà rọ́jàbù kọ́ ọba ṣàgán kọ́ ọba rọmọdán ìtàwé rẹ̀ ó fi jẹ́ twenty nine àti thirty kọjá lẹ́sìn àbí ẹni dáná kò ní ìkàkà sí lọ́dọ̀ náà kí máa ń yọ̀rọ̀ ọ̀bà dúró. ọlọ́dà fún ìjà àtàkìdá ọlọ́ni wọ́n kọ̀ nínú náà ìlà máa àmìlú ní àmìlẹ́ ọjà àdínáwó àbá àmìlú àwọn. àwọn káàbìrì láti mo dà èmi àwọn náà ti àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà ìlú àwọn nínú ẹ̀dá ti àwọn náà mọ̀ sí wọn kà sí dáadáa yìí kéèjì orí ni wọ́n ọlọ́wọ́ ajọ́ iṣẹ́ wọn yọ́ dàbí ewu ewu àbí ewu àbí dọ́m yìí fẹ́ tọ́ẹ́ pé èèyàn kà lọ́wọ́ lásán atẹ́gùn ìjìbá yóò tẹ́ kí ni lọ́kàn fẹ́ yóò di òtù máa ń bẹ́ àbí bí àwọn pé náà ikú omi ẹni tó gbẹ́ngbẹ́ tó gbá ah, omi nù lọ́ọ̀kan nígbà tí ò ní ìdí ayé ìpé ìpìlẹ̀ tó mi lásán rẹ̀ yọba ní gbóhùn súnmọ́ bẹ́ẹ̀ ìgbóhùn súnmọ́ bẹ́ẹ̀ èrè tí ó rìn ṣe ní ọkọ̀ mọ́ rò ní àbí àìsàn bá omi ibi tọ́kọ̀ mọ́ sí. ìdí tí ó wà ní ọmọ mẹ́ẹ̀ẹ́dẹ́yìn lórí tẹ́tí ń ṣe iná ìdí tó dé rẹ̀ lálẹ́ ìyá máa kọ́ wá sílẹ̀ fún ọkọ̀ pé ha gbogbo

annabi sallallahu alaihi wasallam na hadisi da zai wani mani allaka ta yi matan sarar asha ẹn bá so ìgbàgbọ́ tó lè jẹ́ ìtọ́nù òṣèlú lọ́rọ̀ ọmọ ní allaka ta yi matan sarar asamman lọ́rọ̀ ẹ yóò tọ́ bá so ìgbàgbọ́ kó fi jẹ́ ìtọ́nù ọlọ́run ní ìdérò rẹ̀ ọjọ́ ṣé wà lọ́dún tó ra rẹ̀ láti lọ sí wà ní oyún tọ́nà òkùnkùn ọjà bọ́lẹ̀ àbọ̀ ọmọ yìí oyún tó ti sẹ́wọ́n mi lára tí wọ́n lọ sọ́ra rẹ̀ nígbà tí o di ọ̀gá àbọ̀ àbọ̀ lálẹ́ ni kọ́ ọ̀nà tọ̀ kọ́ wá mọ́ lórí gbogbo àwọn títí kí títí títí títí ọlọ́dún ní kúrò náà sí lànà àlè ha ha kùnú kò sí ẹ̀mí kan sáà sí àwọn màláìkà tí wọ́n máa dáàbòbò sáàdì kì í wọ́n máa dáàbòbò bíbí ní ibi tọ́nà ọ̀bá kọ́ọ̀lẹ̀ tí yóò tẹ̀sẹ̀ lábúrú onítọ̀fẹ́ àtúntọ̀ wà sí náà sí rẹ̀ ni sọ́gbọ̀n tó wó lórí lọ́wọ́ tó wí tẹ̀lé láti wò àìmọ̀jọ tó fẹ́ ní tó lóòjù ọ̀rọ̀ ní ẹ̀dẹ̀ lọ́dọ̀ náà tó wò tó jù rẹ̀ ìtọ́ wá wà lọ́dọ̀ ọlọ́run àgbọ̀dọ̀ jù ní ọ̀dẹ̀ tó lóòjù lọ́rọ̀ tàwọn sí ìdílé ìpìlẹ̀ lórí gbogbo tẹ́tà pàtó títà orí ìdílé bá ti wá dúró nǹkan àkọ́kọ́ ní ọ̀rọ̀ mọ̀ náà nílà àwẹ̀ bá gbà torí ẹ̀ ló fi jẹ́ yí pé ìwọ́tọ̀ ọ̀bá gíga nítorí ìjíkà ìjì méjì tí kẹ̀rí àti ìyọ̀ǹda fún ọ tó kò jẹun síbẹ̀ náà ọ̀gbọ́dọ̀ a máa yọ̀ nínú rẹ̀ wá máa lò kọ́ wá máa tí láti hàn wípé tẹ̀lé àdáàdòkú lọ pé mo lè jẹun ọ̀wá gbé abẹ́ ẹ̀kọ́ lórí rẹ̀ àdúgbò náà láàyè sánú àdíjì náà ọ̀dọ̀ ẹgbẹ́ ń táìwẹ̀ bá bọ́ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ náà kò sí àsìkò míì tó lè dìbò ẹ̀ náà nínú kékeré tọ́rọ̀ bá gbà náà ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan padà tọ́rọ̀ bá gbà nítorí ayé tó wọ obìnrin nítorí ayé tó rẹ̀ ọ̀rọ̀ mẹ́ta àdúgbẹ́lẹ̀ márùn ọ̀rọ̀ padà lẹ́yìn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ padà ní ṣùgbọ́n àti nípa ọ̀rọ̀ tí ń bẹ fún òfin lọ́dọ̀ ọlọ́pàá oṣù ẹ̀yọ ọdún kan nínú méjìlá tọ́lọ́mọba rẹ̀ dá tọ́lọ́mọba wá dáàbò rẹ̀ lọ́wọ́ àn tó ní sẹ́fàbù rọ̀mọ̀dán lọ lẹ́dí lónìí ìlera ìlọ́wọ́ àn nígbà bí mẹ́rin lẹ́yìn lẹ́yìn ìlọ́wọ́ àn. kódà kọ Muharram kódà kọ sọ́bà kódà kọ jaabaa oṣù rọ̀mọ̀dán nìkan ọlọ́ọ̀bá nìkan lọ́jà kan rọ̀mọ̀dán nínú òṣìṣẹ́ náà kódà bí ìlú owó ti gbogbo ọjọ́ kan gbà wọ̀ kò lè dà gẹ́gẹ́ bí ọjọ́ kan nínú ọmọ wọn. tí ọba lè tán ọgbẹ́rẹ́ tó rọmọ dá nílẹ̀ àwọn bí ìmọ̀ ń béèrè pẹ́sọ̀n nílẹ̀ lágbáwá ni o ìrògbò kéde lẹ́ káàró ìdílé ó kò táwọn lè lo ohun ti àwọn obìnrin ni o táwọn lè lo ohun tí ó sì fi ẹ̀jẹ̀ wá táwọn olùdímọ̀ dára ìṣẹ́gbé ń tẹ́lá rẹ̀ torí nǹkan ti wà tí wọ́n lò ìṣẹ́gbé ti wà tí a bá sì lò wá kí láti ní ọgbẹ́dọ̀ pàrọ̀ rẹ̀ tó bá ti pé pé nǹkan legislation tí èdè òdòdó tí èdè bíi nìlà náà tó bá jẹ́ bíi nìlà náà ní ìpele mọ̀ pàrọ̀ rẹ̀ wá ṣùgbọ́n tó wáyé kọ̀ǹkan legislation ni ètò òdòdó tó dájú ọgbà rẹ̀ rẹ̀ wọ́n tó fẹ́ gbá bọ́ọ̀lù nílẹ̀ lọ́rọ̀ nù láà kí lọ wá jẹ́ ìkan náà wà fáwọn wa kí àbẹ̀wò kí àgbà àgbà àbúrò wa náà bá àgbà àgbà àdìsá òní yẹn wà ọmọ tó yẹ kẹ́ kí àbúrò ń bá náà wọ́n yẹ lọ lẹ́jọ́ tí wọ́n kọ̀ lórí nẹ́ẹ̀kì kò sí ìdánwò tó lè bá àwọn àdìsọ́kọ̀ mẹ́rin wọ́n láwọn èèyàn gan lásìkò kan wọ́n sọ fún mi ní òkè mi lọ ọpẹ lẹ́nu ọ̀rọ̀ nínú bá bọ́ọ̀lù inú jáde tàbí àwọn ènìyàn wọ́n bá ní wọ́n jẹ́ ń sáré lọ́dọ́tún wọ́n sáré lọ́dọ́tún kí làwọn ilé ìyá ṣe àbábá ní kí wọ́n kùn wá kí ẹ̀yin tẹ́ ní làákà ẹ̀dì ẹ̀dì sáré lẹ́yìn rọ́bà ọjọ́ wọn ni kò ní ọgbà àti kò tọ́ ó kéré nínú olùdó tẹ̀lé tí nǹkan dáadáa dé pọ̀ bọ́ọ̀lù wa ń sáré lẹ́yìn rẹ̀ láàjù ike yóò ní làákà ìròyìn. bàbá jẹ́ ìfẹ́ ọkọ̀ ọ̀tẹ̀ kan lẹ́fẹ́ pa ní ìsìn tẹ̀fẹ́ pàdé àgbèrè ẹ̀ sábà jù

àti tó ti jọ ọ̀gbọ̀ jù lọ́dọ̀ ọlọ́run ọlẹ́ni kágbà ní ọ̀rọ̀ mọ́mọ́ tàbí wá ní ẹtí òbí gan ní tí rọrùn bí ọlọ́run bá yọ láyọ̀ ń dá rẹ̀ kò sí wọn bẹ́ẹ̀ ẹja ẹgbẹ́ ìkọ́ jẹ́ báyìí náà nígbà tí àjọ gbogbo ni ọlọ́ ẹ̀kẹ́ ní ọlọ́ ẹ̀kẹ́ ní ọlọ́ ẹ̀kẹ́ bá wọ́n àti òbí lọ ẹ̀kẹ́ ní báyìí ẹ̀kẹ́ rẹ̀ náà ti ń bẹ̀ kótó dé kọ́lẹ́ẹ̀jì lẹ́yìn rọ̀mọ̀rán wọ́n gbà padà ẹlòmíì tó máa ń fi àìmọ̀ kan fún tọ́ba wá jẹun tán ọ̀wá ní jẹ̀bi ìmọ̀ kò ní mú mi mọ̀ sí ìdálẹ́ òfin pẹ̀lú kò ní padà lọ́dún yẹn ọ̀sẹ̀ sí yẹn ọ̀sán bíbí para rẹ̀. bẹ́ẹ̀ náà ni obìnrin haidọ̀ rẹ̀ dé lọ́sàn-án gan nínú Ramadan àbírọ̀lẹ̀ tó ń wò sí wọ̀ nínú Ramadan kọ́lọ́ jẹun kọ́lọ́ kọ́lọ́ kọ́ wá igbó ń jẹ ọ̀dà àwọn oúnjẹ ni ọ̀tara rẹ jẹ kò sí bàjẹ́ àgbà kan bẹ̀. ṣẹ̀rí àlọ́ yọ̀ǹda fún ọ. ọlọ́run wọn máa ń kára mi ń kún ọ̀rọ̀ yóò bá ń pa àlẹ́ àtàkà rí ìgbà ìgbà tó ń ẹ̀jẹ̀ àmì tó pa. ẹ má jẹ́ láìsàn ní oyin. àbí ọba lórí ìrìn àjò kó mú òǹkà ọjọ́ mi àkóso rọ̀ mẹ́. ìyẹn ni pé o lè ṣèrìn àjò kọ́ gbà rẹ̀ ó sì lè tẹ̀lé àjò ọmọ bá rẹ̀ ìrìn àjò tí ó jẹ ọgbà rẹ̀ ní ọba tí ó jẹ pé ó fi àwẹ̀ lẹ̀ ní ọba tìlú rẹ̀ tán tọba fi ilẹ̀ pátápátá tọ ọbọ sí ìlú rẹ̀ ìlú òkè jáwé rẹ̀ o ọba àjẹ tíráfẹ́lá ojoojúmọ́ ìbọn ma ọ̀rọ̀ àdígbà rẹ̀ rárá o ọgbà tọba níbi àtijá ní ọba tó rìn ìrìn àjò torí tọba tí ìkú àìsàn sì ofe, àìsàn tó ṣe pé yóò jẹ́ kí ìnira tó tún bá ọ nípò ju bó ti wà lọ pẹ̀lú kíkọ́ ọlọ́ọ̀gbà rẹ̀ yẹn dọ́kà ń láàmú wọ́n jẹ́ lọ wọ́n ti bẹ́ẹ̀ náà lẹ́yìn tí bá kọlù àbí àìsàn náà ní àìsàn míì náà ní ń dé ó níbi ó lo ogun ẹ̀ lásìkò nínú ẹ̀bí bọ̀ sí ọ̀sán gan ọlọ́run yóò dá fún ọ ṣùgbọ́n àìsàn tí ò ní lápá nínú pé ọgbà àwẹ̀ àìsórí ìyòjá àwẹ̀ kú náà mú ọ níbi iná ọwọ́ àtúrí ẹ̀sìn ló fi jáwọ̀ ìwọ náà ti di mọ̀ríbù ètò mọ̀ríbù ni oníṣẹ̀rí àwẹ̀ obìnrin aláboyún tó ṣe pé tó bá ní kó wọ́n gbá àwẹ̀ wàhálà yìí tó pọ̀ jù ó lè fà wẹ́ lẹ̀ ṣùgbọ́n kí èsì pé oyún ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì nǹkan oṣù rẹ̀ ni ẹ bá lóun òbí gbá àwẹ̀ òbí aláboyún lórí ìwà kọ̀ọ̀kan ọ̀sán ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ lọ́mbà yìí séèjì tó wà nípa oyún ìní ọ̀jẹ̀ wípé yóò tó kó ìnira bá ọ̀tọ́ ọba ní kó oṣù tún gbààwẹ̀ pẹ̀lú tí ìfún ọmọ lọ́yàn yẹn tó bá wà lórí ìlú ní tó bá ní kọ ọgbà rẹ̀ pẹ̀lú ẹ̀ yóò fẹ́ yíwọ́ ó fi àwọ̀ ẹlẹ̀. ṣùgbọ́n tó ti ń pé ti rí ibi wákàtí mẹ́ta mẹ́rin lọ ni ó tó padà wáyé fi yàn ni ò lọ́wọ́ àlọ́ fún àwọ̀ fún ni jẹ́rìí àwọn ọmọ ọ̀gá rẹ̀ ní tí ó jọ oṣù àlìjẹ́nà tí ó sì jẹ́ ìdáàbòbò fún akóòbí ìyá ọlọ́run lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá sí nǹkan ọ̀pọ̀lọpọ̀ sínú ọ̀rọ̀ máa nínú ẹ̀ oná ẹ̀ ládá tọ́pọ̀ táwọn gbàdúrà kòrántà báńkà kòrántà báńkà ládá tọ́pọ̀ láwọn gbàdúrà ní wàá dídì kẹ ọrùn ìyàlẹ́bí wọ́n sọ̀rọ̀ láàrin kan pé káàní ajíwọ́dà máa yẹ kó lè máa ìnà ìrọ̀kọ́ ìjìbìrì òṣìṣẹ́ ọlọ́run tẹ́ jẹ́ tó máa ń pọ̀ ní ọrẹ dídá nínú Ramadan nígbà tí jìbìrì bá wà bá àwọn onímọ̀ pílásìkì ní ìbọ̀ ìbọ̀ ipe kí ni tí máa ajíwájú lẹ́yẹ tó jẹ́ tí máa ń tọrẹ pọ̀ wọ́n ní kìí ṣe tó òṣìṣẹ́ ọlọ́run jẹ́ olówó ọlọ́lá tí wàá fi tọrẹ ibi etu rẹ̀ náà ní ibi ìmọ̀ ń ka Kùránì pọ̀ ma mọ̀ ń sáwọn mkpa láǹfààní nípa ìmọ̀ ma pọ̀ nínú ọ̀rọ̀ bàbá wọn tó máa aṣọ wọ́dà nìyẹn láàyè rẹ̀. wọ́n lọ fún ibi ìdẹ̀yẹ lọ òkùnkùn yìí nígbà tí jùlọ bá ń bá jùlọ bá ń bá ní nígbà tó wà láyé tí ọmọ wa pa apá kan àwọn kò lórí tó ṣe káyìn rọ̀mọ̀tán tó ṣe tán wá ní báyìí ọ̀rọ̀ lójoojúmọ́. Lájá tí kò mẹ́nu rọ̀mọ̀tán nínú Kùrán kíkà tó bá tó wá ń kànú rọ̀mọ̀tán tó ti pé ọlọ́ọ̀bá ti pé ṣáàrù rọ̀mọ̀tán náà lórí oúnjẹ rẹ̀ wà á. Ó sì yẹn gẹ́rẹ́ bẹ̀rẹ̀ sísọ̀kalẹ̀ rẹ̀. Kì í túmọ̀ sí pé lájá tó kọ̀ mẹ́mẹ́ àwọn ẹni ọlọ́run wọ́n máa ń gbìyànjú láti parí oríṣiríṣi ìkọ̀ àrùn nǹkan oríṣiríṣi ìkọ̀ àrùn wọ́n mọ̀ká lọ́sùn wọ́n mọ̀ká lọ́sùn wọ́n mọ̀ká lóru wọ́n mọ̀ká láàárọ̀ wọ́n jẹ́ nǹkan tó di sọ́ọ̀bù ẹ̀ láti parí oríṣiríṣi ìkọ̀ àrùn nínú ọ̀rọ̀ náà àfi nǹkan míì tí ọlọ́run bá ti tó lọ́ba jẹ́ pé Islam tó tó tán lọ́lá torí gbogbo iṣẹ́ rẹ̀ tá a bá ń ṣe ìlọ́lájú rẹ̀ ó ní ń ṣe yẹn máa ń gbèrò lọ́wọ́ ìgbọ́dọ̀ lájòkó òfin náà ni pé kò dáhùn ìdí ọdún nílẹ̀ ìdí ọdún kọ́ ọmọ bá wọn para rẹ̀ mọ́jọ ìdí kúkúrú àná lọ́wọ́ àwọn ọ̀tàlá títò náà lọ́sọ̀ ọ̀bẹ ẹ̀fọ́ ọjà. ìṣẹ́sọ́ lọ́lájò ó ní ń ṣe pẹ̀lú àsìkò àbábẹ́jẹ. náfìlà òkú ó ní ládàá ju náfìlà òkú يقول لهم فإن الناس أتى الليل هي أشد وجعا وأقوم قيلا كما كقرآن nínú Ramadan onílàdá tọ́pọ̀ bẹ́ẹ̀ náà sì ni ká máa ti ìfọ́rù sọ èyí ẹ̀tún ní àwẹ̀ ká fún ní tí ó fi kí náà inú àdúrà ní wọ́n sọ̀rọ̀ láàrin sọ́nà onírú ládá tó ná ọgbà ní àwẹ̀ ìyẹ̀wọ́ náà gbà tí ò ní kíra wọn lọ́wọ́ lọ́rẹ́ lómi lè fi àmọ́gbà ládà rẹ̀ rárá o èdè ládà rẹ̀ lọ́fẹ́ gbà ọfẹ́ gbà ládà látara rẹ̀ ìdáná àgbà wa kìí ẹ bá nílà àká ìtọ́gbọ́ àdìsí ẹ̀yẹ wọ́n lè fọ́ọ̀mù tíìmù tí wọ́n ò dúdú mẹ́wàá lọ látọ̀jú ẹ̀ wọ́n àmọ́ ọ̀rọ̀ kéèkì ìfọ́rù láàrin ara wọn ọ̀dọ̀ mi lẹ́sìn sínú olómi o ẹ̀yìn mẹ́sẹ̀ rẹ̀ ló kù. Òbí ọgbà ládà tiẹ̀ ọba rẹ̀ yóò tún bá gba ládà èèyàn lẹ́sìn ọmọ tiẹ̀ ọjọ́ ẹni kejì ó tún lọ́jọ́ kejì. Olóòtú ti kéde yọ ọgbà ládà tiẹ̀ yóò tún bá ládà èèyàn lẹ́sìn títí tí àwọn òbí yìí kò. Kòkó sọ́tẹ̀kì kankan bá oúnjẹ tó jẹ ní ọjọ́ mẹ́wàá inú gbé fún wọn ní ọjọ́ kan ìwọ́n ló dùn ẹ̀kan lọ́wọ́ jẹ́ nǹkan rẹ̀ padà náà lọ́jọ́ mẹ́sàn-án tó arábìnrin yẹn náà gáyì nípa àlámọ̀ yẹn ìtọ́rù sọ́yìn ọjọ́ tó ṣe pàtàkì àwọn yẹn kan wá máa ń ṣe àṣìṣe ìtọ́rù sọ́yìn ní pé kó inú sí ètò inú ẹ̀mí rẹ̀ fi ọ̀fẹ́ fún àwọn mẹ́wàá gbé program kalẹ̀ wọ́n làwọn fẹ́ ṣe ìtọ́rù sọ́yìn ẹ̀ máa fáwọn lówó ẹni ìṣàjá àwọn èèyàn ẹni fún wọn láti lórí ẹ̀ ẹni gbé kalẹ̀ fẹ́ ń bá fẹ́ láti ìtọ́rù sọ́yìn lórí kẹ́rin tètò rẹ̀ kò sí wọn gbogbo rẹ̀ bẹ̀ẹ̀kì ní pé kò program kalẹ̀ kó wá máa wáwùn yẹn kí pé wá sanwó síbi táwọn ọmọ ọ̀sẹ̀ ọ̀rùn kó tó ti change ó tó ti sọ́ọ́dà alágbe ní sàgbé fún ìtọ́rù sọ́ọ̀yìn ìtọ́ba wà nílẹ̀ táwọn ìyẹn bá tó wá fún ọ wọ́n nílẹ̀ ham ẹbí ṣe pẹ̀lú àmọ́nà kẹsì ìtọ́rù sọ́ọ̀yìn kẹsì aládàmbẹ̀ bẹ́ẹ̀ náà agbọ́dọ̀ máa gbìyànjú pé à ń ṣe dáadáa sáwọn fámìlì ẹni à ń ṣe dáadáa sáwọn fámìlì wa lára ajíọ́dà máa yẹ fún ìbọ̀rọ̀ gan náà lọ́wọ́ ká fún wọn ní oúnjẹ sààrì ká fún wọn lóúnjẹ ìdíná ìtọ́rù sọ ìní ìtì ẹ ọ̀dọ̀ fámìlì rẹ ló ti bẹ̀rẹ̀ márùn-ún pé nígbà tó bá tó gbé lọ ọ̀tá ló tó ti ìtọ́rù sọ ìní

òru yìí òru ọlá bó ti pè ní òru kádàrá òtítọ́ nípa wípé ọlọ́dọ̀ tó yóò fọ́ra fi yá kú amúrù ní àti amúrù ní gbogbo ó ti láàrin ọdún kan ọlọ́run ó fún wọn wọn torí pé kádàrà ọlọ́run ìpele ìpele ni ìpele àkọ́kọ́ èyí tọ́nà ti ṣe ní seventy years tó tó dọ́ ọmọ àtẹ́bí ádámà tọ́nà ti kọ gbogbo ní wọ́n jẹ́ tó ti kọ́ kalẹ̀ láyé bàtẹ́lú ìkọlù gàdáyà lẹ́kùn tọ́nà kalẹ̀ kọ́ kalẹ̀ kò lè change mọ́ ìpele àkọ́kọ́ yẹn ìpele ẹ̀kejì nígbà tí èèyàn wà nínú oyún tó kú oṣù mẹ́rin táwọn mọ̀láìkà tọ́lọ́wọ́ wà ránṣẹ́ tí wọ́n nípa ìtọ́kọ tó kú lóta àkọ́kọ́ pé kí wọ́n lọ fẹ́ jẹ ọmọ rẹ̀ wọ́n lọ kọ àdìgí ẹ̀ wọ́n lọ kọ ọdún orí rẹ̀ tó lò láyé wọ́n lọ kọ iṣẹ́ tí ó sì yóò dúró ní ìlà tó ní ìbámu sí àkọ́kọ́ yẹn. ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni inú Ramadan tó ti yí pé nílẹ̀ látọ̀rọ̀ kọ́sì làwọn mọ̀láìkà wà á gbàtẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìwé kálukú ìtí ó ṣe ní ààrẹ ọdún kan di lẹ̀ látọ̀rọ̀ kọ́sì nìyẹn ní ìbámu sí ẹlẹ́ẹ̀kejì àti ti alákọ̀ọ́kọ́

èmi òun ó ti bí ilẹ̀ bẹ́ẹ̀ ìpìlẹ̀ tí a ń bẹ́ lọ́dún mọ́ lọ́rọ̀ náà tí wọ́n mọ̀ lọ́dún lọ́dún ọba àyíjọ láti èèwọ̀ ní lọ́dọ̀ mùsùlùmí kọ́ sọ pé àtúrò ń bẹ bọ́lọ́ ó ti bèbè ní ẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú àwọn yẹ̀wò jíjẹ́ ní àdìọ́kùn

ó ti ti àkọọ́lẹ̀ gbogbo nǹkan tí ó tún ké tí ó tún máa tẹ̀lé bọ́lọ̀ jẹ bọ́lẹ̀ tí ká bá yẹ nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dábọ̀ yẹ nínú àjọ kan mú mi nìkú nígbàgbọ́ tó ká dára ní ìrẹ̀ ìdí ọlọ́run bá sọ pé lánàá ti sáré ní mẹ́láyì ká ti wọ̀ fún ha àti kíkẹ́ rọ́ọ̀kì ní ìpínlẹ̀ àmọ̀ sọ̀lá àmọ̀ nìyá àti àmọ́ látàlẹ́ lọ tí mọ́tìrì bá ti dé iná mọ̀lẹ́kùn tí wọ́n sọ̀kalẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ ní pípọ̀ rẹpẹtẹ sórí ilẹ̀ títí tí ilẹ̀ òbí mọ́ owó iṣẹ́ tó ọba ṣe níjọ́ náà nínú sẹ́ẹ̀rí Laylatul Qadr khairun min alfi shahr ó lóore ju iṣẹ́ tó ọba ṣe ẹgbẹ̀rún kan oṣù ṣe tí ò sí Laylatul Qadr bẹ́ẹ̀ ọlọ́run tó bá jọ̀rọ̀ lẹ́ẹ̀. wọ́n mi ní òdodo tó bá ti kí mẹ́sì tó bá ti kí iṣẹ́ ọdún bájú lẹ́sọ̀ lọ́dọ̀. àlékún rẹ̀ ló kù. àlékún rẹ̀ láàmà fi kúkúrú rẹ̀ káyẹ̀ nábìlà ń bẹ̀ káka kùrán ń bẹ̀ kátọrẹ́ ń bẹ̀. kálẹ̀ rí àdìgbèrè àdìgbèrè lájá yẹn lọ́dọ̀ ọlọ́run. inú àdìgbèrè ọsọ fún wáyé pé ọlọ́run pé ẹ̀mí ẹ̀mí àwọn àyíwò ti ọlọ́run ó kúrú ju àwọn tó tọ́ta jùlọ ọlọ́run wá fẹ́ di pẹ̀lú àwọn akẹ́rẹ́ nínú ẹ̀rí ìdásọ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà wọn sọ pé ànábì ànábì ló wà ní ìtàlá sọ̀tàlá ó gbé láàrin ìyàwó ìyá rẹ̀ alifasana ìlà àbí nàánà láàrin àwọn èèyàn rẹ̀ olómẹ́rán àti ti yà áà wa gan ẹ má ti rí lọ́gọ́rùn-ún ọ̀nà tó lè dára gbé rẹ̀ láti àti wa síbi àwọn àwọn àsìkò lọ́lá tó nínú ẹ̀ náà ní ọ̀rọ̀ nínú ẹ̀ náà ní oṣù lè látọ̀ lọ́wọ́ ọ̀parí

ẹ̀tọ́ tó bá yọ̀ dá gbogbo ṣe lọ́nà tó bá dá ọlọ́pọ̀ ní ọ̀rọ̀ ìyà bí ọmọ tó di àsìkò ẹjọ́ ọmọ tó di àsìkò ṣèlú yọ lọ́mọ kàmpéǹ yọ lọ́mọ ti kàmpéǹ máa ń fi wà ní ìṣèlá wà àtúntò jẹ mọ́tò ní ọmọ àti ńlẹ̀ ọlọ́run yọ ìwọ bí òsì wọ bí kò ṣe ìṣèlá ní ìtọ́lọ́lájú inú ọgbà rẹ ọgbà bàbá rẹ àrùkọ ọkọ rẹ wọn máa yìí kan bẹ́ẹ̀ ọmọdé jìká kò rẹ bẹ́ẹ̀ lọ́dọ́ lájú o bàbá àlọ mọ́sálásí wọn lọ dábì sí náà rẹ o àwọn ẹ̀kọ́ ọmọ fi obìnrin fúnra wọn láti lè jìká wọn ni wọn ríra wọn wọn àmọ́ parí òkú lẹ́yìn ọ̀rọ̀ wọn. ìdí àtúndì ẹ̀jẹ̀ jìká kò kalẹ̀ ọmọdé ọba jẹ ọlọ́nkọ́ mọ̀sálásí àwọn káàró agbábẹ̀rẹ̀ náà lọ́jà náìtì gbogbo nǹkan oníbítà àlè ti mọ́dá náìtì náà dé ìní ẹ̀dùn ilé ẹ̀dùn kalẹ̀ ẹ̀mọ́ bí ọba dé súnmọ́ ọmọ tẹ̀ ń ti kẹ́ fún ẹ tí ò ní lóúnjẹ pé ní ẹ̀dùn tó kalẹ̀ ẹ̀fún lẹ́ran kéèké àríyá dókítà àbẹ̀lí ìlàpẹ̀ oníodò wà sílẹ̀ oníodò kọ́ ọmọ jáde ẹ̀dùn ilé ẹ̀dùn kalẹ̀ bọ́ọ̀ àwọn àti ẹ̀ ètò àmàlà méjì àti ẹran méjì àwọn àni ẹgbẹ́ five thousand

pé àwọn èèyàn jẹran wọn bá sọ pé ẹran tán ẹwà ẹlọrẹjà ó yà ní ti ẹja ti ìnáwó ọmọ ẹjọ lórí ọdọ tó náà wọlé ìsìn ni ẹjẹ pọpù ti pọpù pọpù ìsọwọ àpẹẹrẹ sọfì jẹ lẹ́yìn náà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sí ìyàwó ẹ bá lè jẹ lórí oúnjẹ owó ìdí lórí owó oní ẹgbẹ́ ẹgbẹ́ ti ẹgbẹ́ ẹgbẹ́ ti tẹsán Ọlọ́run àwọn ọmọdé kí ó kún owó san kẹrin wọn lè kí ó tó bẹ̀rẹ̀ rí wọn gan ẹ̀rí pé táàbù tó fi sórí àdìbò tó sórí mẹ́jà òdìgbò nítorí àìmẹ́ ẹ wà lọ ẹtí ìsẹlẹ́tì Islam ẹ lọ fún mi sáà fọ́fẹ́ sáwọn one million lórí bẹ̀rẹ̀ ìdí ọ̀rọ̀ àwọn àbùkù ti bẹ̀lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má fọ́ tó ti fọ́ sí Islam tó bí àwọn ìfẹ́ kọ̀ọ̀kan ẹ má fọ́ tó ṣe ẹ. ẹ̀yin àpá aláfọ̀gbẹ láti kò ní máa ẹbẹ̀rù ọlọ́run ẹmọ́kọ̀ bí ti pápó tí ìfìláàmù tó gbé kalẹ̀ ẹkú àwọn ọmọ yín káwọn ní jẹnẹrétọ̀ tó jáde ikú ọmọ tẹ̀sí ọlọ́run gbogbo wa pátá lájọ jẹ́ onírànlọ́wọ́ fún الذين صفينا من عبادنا فمنهم ظالم لنفسه فمنهم مقتصد ومنهم صادق الى الخيرات ọlọ́run jogún ìmọ̀ ẹ̀fún wa ní ìmọ̀ àwọn ànábì ọlọ́run lẹ́gbẹ́ tá a bá ti mọ̀ á ti mọ̀ ọlọ́run ilé gbogbo ẹ̀ lọ́lọ́run ti dé fún ìmọ̀ ẹ̀fún lọ́wọ́ àlọ́jọ́ ẹlòmíì ìmọ̀ àwọn ànábì ọlọ́run àìsílẹ̀ máa wù rárá sábì àmbìyà wàyí nà àmbìyà aláwọ̀ ìwọ́rù ti kú ní ìnára wọn lájẹ́ àmì wàyí nà máa wọ́n rà tó ẹ̀yìn fọmọ ní àkàdà wà àkàdà bí àbí wà rọ. Òjijì ọlọ́run ní àwọn afáà ní ẹjọ́ fún àwọn onímọ̀ ọjọ́run. Ní ẹjọ́ fún àwọn ànábì ọlọ́run. Òun náà ti ìmà ẹni wọ́n fi kalẹ̀ ẹ yóò tọ́ bá gbà mú tó jùlọ ma tọ́lọ ń fún ìrìnjẹ́ ńlá ayérayé lójúmú ẹwà àwọn àfáà tó fi lọ ní ìgbàdí lẹ́gbẹ̀ẹ́ ọjà àwọn ọkọ̀ fún ọdún nínú wa ọjà àwọn ọkọ̀ ẹ bá mọ̀ àwọn àbá ọjà àwọn ọkọ̀ fún ọdún nínú wa lọ́tọ́ wọn aṣáájú kò gbọ́dọ̀ gbọ́dọ̀ gbogbo

ó ń dùn mọ́yí mọ́rẹ̀ ìmẹ́rin láyé ẹ́ẹ̀fì rẹ̀ láyé bí àmà ẹlòmí jáde sẹ́kọ́ndì ilé ilé tí ò ní sàdìfẹ́sì lọ́wọ́ ọ̀lá ìlàrí ọ̀fọ́lọ́gbùra lórí ẹ̀ tí ló jẹ́ fọ́lọ́gbùra ààrẹ ń tàà sí ń ta bí ìbùn tó ní jẹ́ ń já jù ní òṣìkún ọ̀lọ́rọ̀ ẹlòmí jáde koran dídé yóò bá tàbí èdìgbò mẹ́ nítorí lẹ́bí ìsìn ìlòdì tòótọ́ àwọn Yorùbá ò sí dáadáa wá Yorùbá àti dáadáa bí àwọn Haúsá àwọn Haúsá ń sí dáadáa sẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ń sí dáadáa sáwọn àbá wọ́n ń sí dáadáa sí eke kò sí ní òní náà síbẹ̀ àwa Yorùbá irọ́ ni olùlé ọmọ wa ni ẹ̀sùn wa sọ pé àwọn ah, oníyìn ti pọ̀ jù owó tó ti tó kò tó ti rán sáńkẹ́ nítorí mi wọ́n máa sọ lórí sáńkẹ́ àwọn afáà náà wá ń wá ọ̀nà ti ṣòro owó táwọn ọjẹ táwọn ọmọ táwọn olùdókọ ilé ilé òde òkú. iná lẹ́bi pàwọ́ ẹ̀yìn àbá ibi àjàgbá yàtọ̀ láàzùgbà lórí ìwọ̀sí yà. ǹdẹ́ ilé sí pé ọ̀nà tẹ́ ẹ̀ka ti wá lẹ́kọ̀ọ́. ǹdẹ́ ilé kọ́ bá dáa ọ̀nà tẹ́ ẹ̀ka ẹlákòótán kò sí ìlú ìwọ̀rí orí wọn lọ́rùn ní ṣùgbọ́n ìtẹ́ẹ̀kì wá máa ní àwọn èèyàn lára tẹ́ẹ̀kì yìí báyìí tí ọba pé òṣèlú bá sàdíkéètì tí ọba kúrò yàn wá tí ọ àbíà níjọ ọdẹ ẹfẹ kó ní kí oyin jáde òní bá sàdíkéètì gbogbo àwọn ìtàn wọ̀nyí ṣètọ́n ló gbé wá ẹjọ́ ju bíi ẹ̀fọ́n kẹ́ lè jìnà ní ẹ̀bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ní ẹ máa ṣàdé ìsìnà wà lọ ọ̀rẹ́tọ̀ ẹ̀rù láìsí ẹ̀rù láìsí ní sàtàdúgbì wà tó lu ṣàhádà tẹ̀lé ńlá ìdóbi lọ bí wọ́n wà nígbà ó jáde lọ́dọ̀ mi tó níwèé ọmọ mú káàkiri ẹ má dá òkè ó fóònù lédè àkọ́wá bẹ́ẹ̀ títí kò tọ́lọ́ jáde bẹ́ẹ̀ láìsí ẹ̀yìn kí ẹ ti jẹ́ ọ̀sẹ̀ tó máa sanwó fún tàbí èdè mú bá ń tẹ̀wọ̀ lánàá wàláì làbí wọ́n tààtì náírà ní ẹ̀pẹ́ yọ̀bọ̀ ọ̀gá wọ́n tààtì náírà ní mo tún tuntun búra yìí káńtà owó láàárọ̀ yìí wọ́n ti fún ìdí one hundred and four ọjọ́ sixteen thousand one twenty ẹ̀yìn ẹ̀ lọ gbé wà ní wàá dúró pé bí ẹ̀ bá tí ì pè ten thousand tí ì wàá tí ì pè twenty thousand òun ń gbà àwa dúró lórí pé ọmọ ọ̀lẹ́tọ̀ àti áàtì máa fún áàtì ní ìkóṣẹ̀ ló ẹbí lọ́dọ̀ ẹ bá bẹ́ẹ̀ ti wòlúmọ̀ ẹ fún hundred thousand abẹ́ bẹ́ẹ̀ bá ní lórí ẹ̀fún one ten bẹ́ẹ̀ bá ní lórí ẹ̀fún one five bẹ́ẹ̀ bá ní kẹ̀kẹ́ máa bọ̀ ẹ̀ bàtà sí ìsìn wọ̀lọ́ ìlàdí táwọn àti oúnjẹ àjẹ́ àti ní kú lórí ọ̀dà àgbàdo ọlọ́ táàbì jẹ̀tẹ̀ kú lọ́dọ̀ mọ́bìà torí wípé generation mi ń bọ̀ bẹ́ẹ̀ bá correct nǹkan yẹn tí wọ́n tún wá wọ́ọ̀sì ìdẹ́gbẹ̀ lọ tí wọ́n tún wá wọ́ọ̀sì jọ ìdẹ́gbẹ̀ lọ lójú èmi bẹ́ẹ̀ jáde ní 1988 wọ́n rà twenty five naira lówó ní ọ̀pẹ káàkiri lówó àtìkéèkì sáré lówó wọ́n rà twenty five naira àwọn tó jáde ní nineteen eighty four ọ̀dọ̀ one hundred naira wọ́n ní tẹ̀sí wọn sí káwọn twenty five naira ọjọ́ wọn rà twenty five naira ẹ̀wọ̀n tí wọ́n tẹ̀lé ṣé èèyàn wọlé mọ́lẹ́sẹ̀ pẹ̀lú jẹ́ ń gbé jáde ẹ̀mọ́jà kọ́bí jẹ́ o nítorí àyà lọ́bẹ̀ náà ni pé làálẹ̀ tó ń tẹ̀sẹ̀wó rọmọdán yìí a lè ní fún ìjẹ̀wọ̀ ọlọ́run so ká ṣe ìbáyà káfí àfíjà wa dáadáa kágbáàrò dáadáa gbogbo ọ̀nà tí láàdá yá sí kágbìyànjú lórí ẹ̀ ọlọ́dà kò sí ní ọ̀rọ̀ fún ọ̀rọ̀ kò sí ní ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ó jọ jẹ́ kárí ọ̀dà náà gbàgbé dáadáa ó jẹ́ àgbàgbé dáadáa ó sì gbà á ló gbà á wa ìlú wa nàìjíríà ló ń bó rí ètí ń dá mẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà gbòòrò yìí ètò kùdíẹ̀ káàkiri ọ̀rọ̀ wa yìí àwọn olórí wa ọlọ́dá mọ́ta bá dúró tì wọ́n o ọlọ́ba dúró tì wọ́n o ọlọ́ba dúró tì wọ́n o lọ́jọ́ ìlú ọjà rùn wọn lọ́wọ́ lọ́jọ́ ìlú ọjà rùn wọn lọ́wọ́ àwọn tí wọ́n máa dúró lórí wa tí wọ́n máa bẹ̀rù fún ọ lọ́wọ́ tí wọ́n máa tó ìwọ̀ rẹ fún ọ tí wọ́n máa tó ìwọ̀ ọmọ àlùkọ́ ọmọ àlùkọ́ ìjẹ́kùn ọmọ àjọ وفي الآخرة وقنا عذاب النار